على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألقى الله وعلا في أجل ما قد أبنتي الله فيها كرات القرآن كاجو تدوم أجل يكا أبوك مشكلة أبوك مكو أجل شما غبارة لكم مسلمين وأجل شما غبارة لا غشا وغارة تكبير جواغ فإن شاء الله تبارك وتعالى إنني أن يدو كراتو تفسير القرآن يبلاني aya duwi odoy odoi ayoje ki qur'an ki mu wa ba ara ki duka go aje ki mu dalili aljanna wa fataki amunu wa pai amul mamu wa ki go gujwa ta kuma shadwa ngwa shino karatu wa ki bobo jane pe fi suratul kafirun kul ya ayyuhal kafirun bobo akari kulan rabin nas anya fi amisura lalace to ashbidi allah tabaaraka wa ta'ala ya jawa kanya di qur'ani wane odo nijaki ede eke gwijle al kashane kwi suratul bakara hi to koro ta kanya di qur'ani wane mirta aliko to abi al koyoje kanya duwane je ko modo akara bom ne kawo shane ujal hiri ujola fiola na'am bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين نعم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون sura yake da yamma roka kinihi suratul kafirun suratul kafirun ki sura kan shi kuma rogu o ya ne makka mun ki sura delika nyome la ifa qur'anil karim sura 109 sura gidai aya on shaya mefa aya on shaya mefa ma on shado atinihi almukoshkisha ohun tí ẹwìn súra ẹkẹ́ adu bàrá àpẹrútẹ́ àgbàdé àkáfìrí pàbàpà nígbà àdúnwà kí ni àpapà àdàdì ní ń sí àmì almukoshkisha dẹ́ odù súra gẹ́dẹ́ ọmúnẹ̀dẹ́ ma'amẹ́ ma'alẹ́mẹ́ bàádọ́ kí ni súra ẹkẹ́ akọ̀lá súratul ibada bàá kí ni súratul ikhlas ma'adọ́ gẹ́nẹ́lẹ́gẹ́ maduro ko jali obi suratul ma'un maduro ko obi suratul ma'un on maduwa ko jali ya shane pai fi'ili ibe ami sura igini ogane ya kola oji tauhid oji rudoka Allah ta'ala yani kul ya ayyuhal kafirun duma umkakini amakum shami kafiri la a'budu ma ta'budun o mi arare enwe kumera renwin sura gidai annabi sallallahu alaihi wasallama ishe kan yi jabilata o maharisa jabilata o maharisa sho mai zaidu o maharisa de o maka nibi ne oku o mai un anibi akola wa kini chenku anya da chi egba ne ba wa kai kulia agba chenku egba un chi sura yiki adunga kini we emole egba tane bo o diteme e amole dun ojo me ani ko to dale sura gide ide ami sura e kanibi ki ngoka ni sahabe mu munege lakini shem ke nya da she gba na udu na gbe sura to kuliya ayyuhal kafirun da bane fago ma kini ojo gumi o o mi don ode no una de ha ma so de no yin ta ke nya da e le ku odu lele ni ya kini e de ha bukman tauhid akara bojo tọ́dáàlẹ̀ ọjọ́ kí méjì kólóhùn bó wọn àtúrúká náà gba tákàdá sí tọ́ níbi sallallahu alaihi wasallama shi ne ta taki sura gidaiwa amma kafiri amma wa karabo ma ainihin wai ba ma da shan kuwa ba ma o da shi ọdọka ọdọ amma oji ba ma o da shi ọdọ amma oji iwe abẹ́agé àṣoṣoṣo ǹgà máa rútẹ́ gbáma kí náà bọ́lá máa ṣe àbẹ̀kálàdà aláàdì torí gbáma kí náà bọ́lá máa ṣe wàláwù tàbárakà wata alá yẹni kúlíyà ayúhal kafirun kàwọ mákàtí ni àmẹ́ àmì káàfiri bá láàbùdù máa ta àbùdù omi iṣẹ́ kàmẹ́ àrẹ̀ yìí mọ̀mí àrẹ̀ yìí náà wàlá antum àbìdú na ma àbùdẹ̀ ya chenwe ko mi are yi chengele nga mi are de no ojo mu mi are de o udi nga mi are de o ubilege yigide shi enwe iki a ikil ikil gal wudu igbele de ona yiwa abul abbas ibnu taymiya e, shi du bayani wa ya taka da majmu'ul fatawi ki kiyashi bayani a min sura uki uki uki manya ma ya yabi alquran yanihi la abudu ma ta'buduna kuma kai ba nafyul nafyul fi'li de li'annaha jumlatun fi'liya ola yan wiki le wudu o makadam oji o shiga kini ichi ojo ko mi are nga mi are yin eh iya su de ka mi are yin o mi are yin to wala ana abidun ma abattum ile akola oji en ijo gba ile mdunga kini umi bara wala ana abidun

ene ne gboji me un gide mai ni a ah, kalma yake dai ba takini adini ah, me ki me yemi she me gide ba ide ya mi kalma aya qur'ani kuma liga mola on du palu pa ko la jihad imunu ngagini yeme ki me yemi she me ba ingo domo bi kama ba kwa kwa yo ne ye so ama ba kwa ma ohune kuma kuja ba makaziri turu kuma je uma kuma tema no kuma da kuma asha dini yoyo to en gide sura gide ne na'am ikironu بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا نعم sura egide sura ito ma do afinihi suratun nasr sura yake akola atiku sura egide yake akola atiku sura medina nje turubu katiko watu jana medina ngatikuwa umole nganibi kwa makafiri aju yatako yacha tikui tunale suratun nasr shi sura medina nje idi ami sura egini ogane aya ocheta Ah, ohun ti sura delika yóò mẹ́gbọ́ ẹ̀fà alkùrán ikú yálì wọn ne ṣùdí sura ti tauba ọmọdúrọ̀gbọ́ kó yálì ìyàṣá nípa ìsìlúbù ṣartu ẹgbọ́ ìzámẹ́ ṣartu ohun harfu ṣartu ohun ma'adọ́ ifi náhàwó kùdálẹ̀ sura gidẹ́ ìṣá nípa ìsìlúbù ṣartu ìyà kọ̀lá ojí àti kòkòjọ́ dúnrí àmábàpá ẹgbàkìjẹ́ wọn má kọ̀ máa bí wọn má ka ibi pàádìn islam Takadini dini lɔ lilɛ taki parukaru ya na arab kibɔbɔ taku de alɔ lilɛ unawu de alu wallahu ta'ala yinihi idha jaa nasrullahi wal fath shan kati kojo ki anga mabakwa wal fath kojo ango jengi hiu makka kingomu binga mabakwa ba

ma kulukulu amunan ya makafiri ma mamu mamma ko oba nu chojo sallallahu alaihi wasallama ka nebi o magada jo pa ko chaka taki ka ma enihi e o men neju ka kini na anya ti pa ma ma eni ka ene gire ye ko na anu oloba taka dun gugu tako yo jeun ki wa tu ba ya ku akpa nuni o ma eni onu chojo ma je ma kini o duku ati ni ti pa ma

atume no turukume hola meje a ah, chumo fichukume wonde daba ya baba kon amda ya kode dugi dip kaaba anya ko kongini ene diri yuki ati ne giworo e gworo oke ma ni e awoja na ekero ko pension amado oko tax turukera no ama baba sura gidele Anas bin Malik yeni Annabi sallallahu alaihi wasallam daba karabi sahabinka o ya tani ne enoya yun enoya ashi gidai mi yóò ẹnu àdán ẹ̀hùn sí dákẹ̀ máa náà ní ẹnu kò wá ní lọ́yà ẹnu ọkọ̀ ní kẹ́dì strike ní iyo ẹni yẹ kúrò aláwọ̀ ẹni yẹ iyo ẹni ẹni kàlẹ̀tẹ̀tẹ̀ kùrán kùrán mẹ́kọ̀rọ̀ mẹ́ta eyúkà ẹlẹ́dọ̀mọ̀ẹ̀lẹ̀ yàtọ̀ wẹ́ni jájá ní ìjájá anásùrùláwọ̀ yẹ́tọ̀ alẹ́sàmá ka kúlíyà yọ́ alkafirún yẹ́nẹ́ni kúlíyà ne yeni bala onto jo ne onto jo ni turubu alquran iji ko alquran kelle ron ina laysa ma ka idha zulzilatil ardu zilzalaha yeni yeni jajul jilatine yeni onto jo ne ande julu e gba turuka ka kidei kisura lele ne ngani ni rubu alquran no tazawaj lu ani sura ko gidei ba che bu e jo we ya ko ma ka wala ka mu no jaja shongi ili ma we juna iya oche na ihe itabali e eh, adịkwuru ala ma onye sura meta ibùdókòlò àpapà ẹ̀wà kẹ́nà ẹnìsúra gẹ́gẹ́ kẹ́ni ọmọ ìṣẹ̀bùmájọ ya ọmọ àdọ́ ìyàwó ẹ̀gẹ́dẹ́ alómi na àtàwọn yẹ́ ni ọkọ̀ ọgbà ẹ̀ nìjà yúlẹ̀ ẹgbẹ̀lẹ̀ta gị ọkụ ihe na akpati kpe okpoke adịghị akpati ya e towe kemikal ala odogo yele ihe na ọkọ yi e e ya na emi ji ajolulu amisụragide ekpe ihenlelide kpakụchaka amọghị edu amegegide ma adịdị gị ajolu kekego ọkọkọ yie ee mkpụrụ ala otutu kpe kwara na yu meta mmadụ kegokwe nrugide akpati ahịrị aliko to dala nabi sallallahu alaihi wasallama yeni hadisi ga aka gida hadisi yanyon shi dai tirmizi yeni wadan ile ko ne take no yake to dala iza ja gida ka go gida bane gida tiki eh, ya wujin shi yin or aitan nasa ne mashini daba adini oja oja mawake ojo kaka gida ne mujo ba anabi ka kuma lu amma ujili mama yani afala mashike nima a mudaba kwa kama kenga ma mune kama ajo he ujane ide sita kujile mama mudaba wallahu ta'ala ni egba kele amune kuma daba le ba eje ngole ka kini effort we ni sheiro eh aba ambe boya kunga gboni ona kunga ole tamelola effort ole dabe ni akugbeju enu tugbeju eje ngamune na bereju yin fasabi bihamdi rabbika dugwede ngojo nduwe wastaghfiru katina dubam innahu kana tawwaba ojo chagutuba na'am بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد نعم جزاك الله خيرا سورة يجري ما دعا كنه سورة ال... سورة تبت ما دعا كنه سورة المسد ما دعا سورة المسد سورة المسد يجري آية كديه ما دعا رجوجان مكة آية كديه شايا ميلو إديه المفصل سورة يجيني وغاني sura gidai onci sura delika nyome wanka obi kechane igbaluka fi fati abubakar bojimu suratul masad onci sura kuma duro wubi fatiha yori ci fatiha ci sura yodu gi ko yalin suratul alaq on wado ba amma obi kuma di fatiha ko yalin sura ki ronu kuma wanda bi duro guronu ci suratul masad sura makka makka on ye juma to sura gide ya chane kwa usulubu du'a adwa ebo abeka du'a mun sura gide chane ko mun chane gebo kafirika chini gebo ya kola lugu a halaka ko yoda karabi adun ka o maya ta nibika ki ashe no la nibi sallallahu alaihi wasallam dabal ki waye fi bukhari Ah, ya ngodi o takada bo mun daga abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ibi hadisi wa yini annabi sallallahu alaihi wasallam daba itewuju ojoka alkojoka kini idushan kugu ya ishi wazi umamaja umamaja ngamu nime da'watu sirran wa da'watu jahra ishi dawa e maja ishi dawa e jugide dawa e jugide gba atini ya chane yin oju won ilo ayam daba oju akoya ogo kuma ta lejo guse yin ita yebo maka mejo yin aga abụ maka mejumiju kwu ma agbọ mejumiju ome akụ ya yi e. ọgbọdụ amụnedogide e, o ma arawa amara mọtakwu ma galụkwunugwunugwu dago ere o ate dago ma kilavia nshi muhammad ali gesha kọlọgọ isha tako ya kwubinu ye niche nkwụ ka omega gị n'ihi amịchọ ya kwụmajụ ugwu ọgọ kwụmakụ ugwu bụ mekweghị ogbo mụ na eyi kwụma adịgo na daa ka mụ na arụ mega gị ma daa menkwume mọla yi ụka omega ibọgọ nele daa ma daa ne abayọ eme yeye

falalagi na aka gba widodo daga kuma mona ce ba kuma mona duruta ne kuma lebon kuma lebon kuma ashadi ne ojo kuma ma ya tanwu yi kuma dora kan abu lahabi yani tabban laka ya muhammad alhaza jama'atana yin ne kwabe kimi da ya Muhammad ku doke duwa irin akwọnu di kalibu e ece ece kuwa ne canyuwa ni egehe yuwa ki yoyi wọ́n ma gẹ́gẹ́lẹ́gẹ́dá rẹ̀ kan wà kàmúdì kúrin hàn. Allah ngojo duhi na nga nibi ngosha nibi ngobu da biige no aya qur'ani wa yani tabbat yada abi lahab wa tabba ini pabie kimudi abu lahab owo mejiji e pabie kimudi owo abu lahab mejiji wa tabba ubile pabie ki awon mudi onugunugu ehun ma aghna anhu maluhu wa ma kasaba eh

sayasla naran to onugunugun anya daba za una za ta lahabi una yake shi kishi ogo wamra una yake shi nogo inogo ate ogo una de eh tudale gini ya daba una ki nogo ate akoyele mudun mudi baba baba baba ogo una abu baba ogo una abul ati abul habide turuk ma do baba ogo na jiga kini hin o e ogo na o ya da ba we hun yi wa mraatuhu e pa bi bi o ya o ya wa cha ite na ya wa cha ite to o dun ki abdul uzza abdul mutalib yi abdul mutalib ki bi un ibiti un wa bi abdullah ki bi anibi to dale un pata nibi amanata amanata bẹ́bọ̀ yìí na an kwata níbi àmàlẹ́ ní ìnàta so ẹnẹkùn kwata níbi ní ìnàta rẹ̀ ń wọ́jọ́ agẹ́ ẹbọ ìkùránì rẹ̀ ó dún káàbìlì òzá ẹ̀ ó dé yúmọ̀ kí abó òtùbẹ́tù ohun tí ó dúkú ní àwọn yìí àti máa kí hamilu ya shona keleke anadu hamalu shona keleke anadu zabale hamalatu ya shona beleke anadu zabale ada ngunu bele ya neta bale yi alhatab adu iji ya neta bale yi adu iji gidege ya neta bale yi yona ya kajo to ruki di hayi ngani bi bogi hali to mashi iji gege anadu ya kajo yona nibi anibi dali na jo adu inwo adu iji unne yani mku yona ngani bi adere to ya wunya nibi ere yi ojo akini fiji ha ọlọ ha ngide ọjọọ na ba hablun ma di kuto min masada iku yuki chiku kuma ọlọ ma iku iku chu ka ọla mo ba inu payo amayem da lupayo da bene ọlọ ma mumu ọlọ ọlọ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نعم سورة يجري ما دوكا كنه سورة الإخلاص هو ما دومي سورة الإخلاص هو ما دوم تجي القرآن با سورة سورة دوكي لكا كنه وجوه مدوبا ina nke nya li sura lele kishudu ungichi tama du komo mada ki sura lele ege ola suratul bakara abaye egba gbogbo enya li egba kanibi musa ki karabu akinihi me okuno doha jonka yi suratul mauna abaye araita libi suratul mauna mado ay fujin wa yamna unal mauna ay suratul a'la unshi sura isabi gbogbo ma dọ̀la ń kó ẹ́ ma dọ̀ pé sẹ̀bí hisma rọ̀bíkà àlà ẹ̀yẹ sọ́rọ̀tì alì ìmúra náà bájọ́ ẹ̀yìn alùbọ̀kù ma dọ̀ dùn kó ẹgbọ́kọ̀yá aláwọ̀ tàbárakà wọ́ta aláàkì àkọlà ayyubu ka nabi isa ki asha da wakin allahumma anzil alaina ma'idatan min as-sama suratul ma'ida ne to sura du inu inu duki dehi ungun gon kuma do tama da ko amma suratul ikhlas go ma do ko tama do ko ege ega egba fi kulu ala titi talawo ele tamaini yan kita ma duki ikhlasi to dola tauhidi ki deve mu iba ide isuro muna banalen to dala mi mali me ba ma do akini suratul asas eh sura yete kichu eh, ete adini man wayane adini to kul huwa allah kul huwa allah gidai on tu wayane adini ba bai eh ina mu duki wonne le woji ikhlasi duta aya on cheta on shi una aya on shi aya on shelle naam aya gidai on shelle obi kuma di suratin nasi rogu ko yali ta ma don roguwa amma yamu da mu da tartibin alkuma ko joyi e qur'an unki sura 112 bilika nyu ke me gwi allah ta'ala ni kul anabi kawma huwa allah ahad un jojo allah ojo kunu allah samad ojo ene kamuna atini udumi ola ugbeun ima chunwa atini udumi ola ugba mune as-samad de bimana almaksul ene kamone addi bima kado ubu alamiru dinyolama kwa kushaka allahu samad ene kamone atene ubum al-sayyid oyo ene kishonenyi daki amone addi betubu ubu dinyolama kwa kushaka abduke katate katoga ne abdullah ibn abbas tikaimi umbolonu tuli alladhi yasmudu al-khalaiq ilayhi fi hawaijihim udimyola duka munene umma kadu ete asamadu ne ene kamo na ade do makado ibi gwa kini un ni kishudu mi ala mauma lam yalid um bi onani wa lam yulad ma bi um wa lam yakul lahu بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد نعم تقول الله ألقى تليهم بكاكا تلي أمي سوراجي بابولي غدويم سنكي تاكا ما ودا في ركتي جنينو ما دالن أمي حديث دومك يادا تليهم أيوه naam sura hii tuagire madarati ni suratul falaq suratul falaq en kuma do falaq shi odudure hanne ine odudu o madarati ni al falaq falikul isbahi waja'ala al-layla sakana naam tudale suratul falaq aya kidihu aya kidi suratul falaq shaya melu on difu mi maduwa ko jale o suratul fili o maduwa ko jale to sura gidei atulemu shi nana kama ni kike kola atulemu e ujo gidei ni ise nana talu ka ni kika <laughs> eh ta kuwa na dunge e eh, kama ni bege ni ko yoye <laughs> alikum to suratul falaq aya gidei hun shaya melu maduro go jana makka ishane pa ifi ile amr eh

maye ni matinu gogo yake yacho matinu gogo ya yacho altata alitoka na lekene ne duja aka maja majachi naam ungi onuke titaka ni bidachi yaga nti yagbise bumi jika igaten oneteleka gomo ya goga ne teleka goga ne mole abomi jika maajo kide onucho yomu mama madani sai mamu mani taki ene igi doga na yi ate ne gida ta yi nini ye ni iji muhammadu da shida ne ye yi muhammadu da shida mu ne ya a en a choke ye ni oyi e a wele ya a choka ama meji kuma wa ama chola ma ni ni ye ne a choka ni no ga ya che ye yi ugba awo ke ye ne he sihiri na mechele ye omo koro ta ka ne bi ama ka chi ko ga ka ti gire ti ha ma shuda wonu ni ja ko gola mu de ya a sihiri machuyi ngani gida te ni i sihiri ngame ogu ngame chelere ihi ene chene ki ene dene do ke ha chele sihiro gene gida ki ene ne kame ado le bidu oma asemi ele cholo wi yeto abe ya chifam abe ya chelele yene he uku nge e le ya e ola kanye ma ga rutu yi e ku mu ne e ola kanye ma ga rutu yi e da bi ngo e ola ma ga so e, e lele un edu chemu yele gbodu gbodu elele im abdu e ma memu tu pa kusaka nu oga gede ebon ele teto bu nge ade un leteki ine gida te wen ni enwe ile mu da ti riji aka mele eh eme un le de mu da ti riji ami teto ogu nu iji ale edeki ye riji biiri biiri darwani biiri e, ya gede mi ku kambe akenwa amenwi wari fulu yoyi e omi ele ta kenyu ngamela ngogeni omi ele mu da da bene akindali kojo kamedo korola ti hele eto ogi koli le gbe kete riji ai ame awon dudu kame awon chi ko ga ke dola gede ke atapata yihi erere ngese ile aya megwan ka edu qur'ani aya megwan ka le bele sura ile eto gba mangole ade ya na kul hu allah kul a'udhu bi rabbil falaq ebojo e min ma du min alkamela ikú akọmọ àjọ anìbísọ́lá sálàmà aba abà mẹ́jọ kàmẹ́wìn drama ìtì kàmẹ́ demonstrate àmẹ́kwánẹ̀ àmẹ́lẹ̀ ikwánẹ̀ kùmà kwánẹ̀ kùmà ló tọ ẹmùdùnmù ń kàkíní àṣíkàkíní wáyé ẹ̀dẹ̀ amẹ́lá ìpẹ́wàlẹ̀ ẹmùdàlù kẹmẹ́rẹ́ kàṣí mẹ́rẹ̀ méjì sí dogale nga melule aben ametakwali nga kitai waye de kubojo bimana oje atigide nga kini ugu nga mechumude oje amam tigide ngu ni waye kere ka kini hi ugogo nge ulete omole nga meya ruko wanga ndebe akiyene de bedi sahaba bane omwa oma omadu ma ni melo tiri je abane me ya moli gboro kadu ije ne ukolo kuma tiri je omo melule kuma mayani olile manemo hodu ama mu hɔ duuru mamu dɔ ba ne bi sallallahu alaihi wasallam o ye nin tɔ mɛ n y'a wɔnyi kuru dɛ mɛ ma den wɔ mɛ mi ko ka tu kulu a'udhu bi rabbil falak mɛ ka mɛ mu ka tu min sharri ma khalaqa mɛ ne mɛ keji tu wa min sharri ghasikin idha waqaba mɛ ne mɛ kɛta tu wa min sharri nafatat fil uqad mɛ ne mɛ kɛlɛ tu wa min sharri hasidin idha hasada mɛ ne mɛ kɛlɛ tu kulu a'udhu bi rabbin nas ɛkɛfa مالك الناس أكيبي إله الناس أكيجو من شر الوسواس الخناس أكيلا الذي يوسوس في صدور الناس أكيوا من الجنة والناس ما نما كيوا كتي وقال من ياشي هذا لما ما ولدوا ما شيني توابله ما ناتوالو ما دوجي كيل أني بيوجين يدوم أبو مي ما دوجي كيل يدوم أبو سوكي ما ناتك يوانك أني بمرو كوالا يوغام تكا Allahu akbar. To to dale ewe le fojo dunga mole ame akaka tuli nga kuka kiyo. Ewe le fojo dunga mom dunga kini abudu ki sihiri nukayo kadi. Al-mu'minu billahi al-mu'minu bil-Qur'ani. Ene ki dedo ngojo ki dedo ngi al-Qur'ani. Tengu kumaone du ki sihiri bi rabana ki rabbi falaki rabbi nas ya Allah. Kula a'udhu bi rabbil falaki, kula a'udhu bi rabbin nas, ishabojo. hatta ma ita ka shal jenu ma kuce tunya ngola woni brabi falaki brabi nas mana ci a ci lu ciwa a lu ciwa a lu ciwa imu du ma ko ma ko pa isi ri o ba te sura mi ji lele je bojo ya ko kolon bi wa mu da ci pe ki ma je dane be ci ni ki brabi falaki brabi nas ya mo be ni yo ni abu nga ci ko kuma won ya di sura ko ka go tan e kuma me ci lu bi ka go tan ha ha e di e ki she ti ko yo ba aro ya mo lu ta pa kuda ala allah tabaraka wa ta'ala yana ma din sura gidan ngani diki ba kul a'udhu bi rabbil falaq ka ma ka kini na tini ba ko tugbo ojo allah ki shodu al falaki al falaki un si apo iko olugbe un ta ki adu olugbe al falako eh na tini ba ko tugbo ojo ki shodu olodudu min sharri ma khalaqa

enwela duka mụ na alụ onye alụ kuma titorenwu tọ amalenwu titorenwu lele tọ ọjọọ na abịa ibetoluketa gbademikpa sheri ya ama ama titorenwu fili dị enwe ikwuma ụdakwuta kuma titoru ọjọọ etigba komi kwenwu lele mara wọmi sheri ọjọọ na ọbịa kenweta igba komi bẹ̀rẹ̀ bí ẹni hasidin aláìlọ́tẹ́ ìrà hasada ẹgbàdóbi sí ni láìlọ́rùn malaiku jibril wa karba nabi sallallahu alaihi wasallam ifi hadisi mun daga ci hadisi fa yulu on wa karabo yani ishtakaita ya muhammad la ya ngada shi wa muhammad ola anyo ene hadisi muslim abu sa'id al-khudri on hadisi lalawa yani ola anyo ene e chogale yigida yake e kwa kuma su wire danu e oga mun ngal ibi ashi anabi yi na'am ola anyo min yato bismillah arqika aw bismillah urqik ba wudo ojo on na rugo ya bajo yi min kulli da'in yu'zik enwe gene du ogadu ki adi hanye na rugun wa abajo yi wa min sharri kulli hasidin enwe gene du ki kola ina ilo wa ainin mayen oshudu ki doga kere beta ke da chacho ga abajo ni allah yashfik oju allah ki mo goge de abajo yi bayan ina tito ina chadu agere ina tito rola nibi ere rola nibi bo en kitaka nibi achicho gata ma chadu ogo enu toruka aba ma kini ma demonstrate ma ma, ma practicalize ukolo ke owulachi o ma dunga yin eh tura mi ni ma ogun se ba ta ma ko haja ma ti test muda ma ju ma o se aru ja tukolo li ma ju ma o se won ni body ja won do oto international body ja do oto e country e ho oto ma o toro da lo ma o do oto ka ko wulachi kolo da ma ko ta ya chakoho ga ogun che mu da agwe aya ogun kam eti ji aji to kam ni gila ogele ni de ogele nga do anu gun de chen kuma ga agini hi kula azre fala bi kula azre bi na ti che bi si ri jo ya ko be ba edo eni ke gba ama ba ni bi mu da oga che kuma mu duwa ma chi ani bi sihiri kuma ni kula azre fala ki bara bi na ti kuma ne mi sihiri le tu ya ile be jo ke ma gin magin akini che bukoro le jo ye wa do agide ide ama duwa kuma mane du kusihiri ko ge ide aduwa kuma cinge ne ya shoga ko ya di sukiya sura ila yuku yi kul a'udhu bi rabbin nas bismillahir rahmanir rahim قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر to ainihin sura gida yau ta keji a ami al-mu'awwidhatayn sura meji gẹ̀ẹ́tì máa ṣàǹfàní níbi sálọ́lá àlọ́sálàmà ìṣe mọ́dàdún mandéta kàṣàpàpàá gíní ẹ̀họ̀ ọ̀ṣí ẹ̀hùn tó kí jẹ́ ẹ̀kọ́ ànẹ̀ ní ṣẹ́ǹkẹ̀ máa gíní ẹ̀dí máa nìkọjọ́ kẹ máa àwọn ọ̀nà dìgẹ̀ ní kẹ àti ní kíkùrá ní kí gbẹ̀bá bẹ̀rẹ̀bìl fálàkì bẹ̀rẹ̀bìl náà tẹ̀ hùgbà ṣeun kẹ máa kí ní ẹnu dìgẹ̀ ní kẹ àtínẹun kẹdù sígbàkó ẹdù dìgáàdọ̀ ọlá rẹ̀ ìdí àmì azikar amadowa ka níbi sallallahu alaihi wasallam akọwa turuka náà ti òbí ọwọ́ manya dowa kula auzu birabil falakọ kula auzu birabil nas ma imdo wududu ẹ̀ẹ́ci ẹ̀ta ẹ̀tẹ́ta imdo magribi ẹ̀ẹ́ci ẹ̀tẹ́ta amọ́ ọ̀sùbọ̀bọ̀ ẹ̀ẹ́ci okòkà

madúrọ̀gbó òbí súra tìlú sura súra àdágbá òbí wọn màdí súra kìdẹ́ kò yá níwá ayagide ń pa kúṣáká ṣaya mẹ́lú òun ṣe àbẹ̀kíṣà aya mẹ́fà náà ayagide ń ṣaya mẹ́fà òun ṣe náà Allah tabaraka wa ta'ala yani kul a'udhu bi rabbin nas kauma ka kinihi na tani bako tugbo ojo ki shundu amune

ilahi na ẹsẹ na aliyu ìgbàgbọ́n ya dọ ogun akérèjì àwọn àníbi kọjẹ́ rọ́mà yíò lọ́mù kúnkún ṣáájú ẹlẹ́kẹ́tẹ́ ní lé kẹtẹ́ ọmọ ìgbódé àmà ló yẹ wọ́n wọ́n ní ọmọ ayé dá <laughs> so yẹn wà lò ma kito yana e tu ya ali ke du ala ali la tu duru n kwali ala ya te ali le ya won trust abdu ki trust ne du ali mo trust ni du eh wo yo ma ko imona bi ya ali we ke mo asin ko bolama pere ko da taki du ku jiwe rale mon na lu ko kali ci sa be ngi so mo imona kali mo de alikum wato dale annabi sallallahu alaihi wasallama ishe di gaskiya ni sura gidan yomi malikin nas ilahin nas min sharil waswasi ita gbade mi paye ifamu enwe bi ne alwaswasi eni ki adibe ibe bi ne atuni hu alkhannasi taki awon wo ki awra eh alkhannas ene ki be ma ju wo tabali imu wo imu doje lige ohun ṣe mú ìmíhà ayẹ́ ti yà ní ẹ̀dà ní wọ́n lè gẹ̀ẹ́ ẹ̀nà ìdánmọ̀ ìbìlì ìdánmọ̀ ìmẹ́jú gbọ́yàn ẹ̀hẹ́n alkunnes aljawari alkunnes alkunnes ẹni kì á májà ìlàwó kàwọn ọjọ́ kọlá lógún yìí ìlàwó kì á májà fàlá òkùsùnmù bìlì kunnes yíò gẹ́gẹ́ bọ́ pé ìlàwó yìí kì á májà tọ́wọ́ bìlẹ́gẹ̀ alkannas alẹ́dẹ̀ yíwá fìsù òun ṣẹ́ni á dìbí ẹ̀bí ẹni fi sùlúrì náà sí adá tẹ́ ẹ̀dọ̀ àmúni من الجنة بلي الجنة والناس أبكي بلي ọgbọ́dún máa lẹ́lẹ̀ ọjọ́ kí tàgbà dé omi kó mú àdó akọjọ́dún máa níbi tó ní kí ṣe rẹ̀ máa níbi ó abẹ́ṣù àmà mẹ́ṣù ẹwọ́ káàmẹ́lẹ́ káàmẹ́ fi hàmù ibẹ́ ẹni àmà annahu fọkàṣẹfà ni ọlọ́ ẹ ọjọ́ ọdún mi nìga mú òwúrọ̀ àmì sóra kìdẹ́ kìdọ́ àìṣẹ́ bẹ́ẹ̀ ń yọ kùmárù pàdé máa tí ó tí àmúrò àmì kùránì dùá ni alìyí àwọn yóò kojí àmọ́kàtà ọdún ẹ̀wọ̀n dúó kojí ìyẹ́kìdù àtẹ̀rẹ̀bọ́dọ̀ múnẹ̀ tìbíkà àwọn chánù múnẹ̀ alùkà ní gidẹ́ òwe ọdọ́ mẹ́gbèjì tákà kùránì ojí oyójí wa ká chánù múnẹ̀ ọdọ́ múnẹ̀ kí wọ́n mọ́dọ́ mẹ́gbèjì lẹ́wọ́n dàtàkà wọn kojí kí wọ́n bí jùwà alhamdulillah subhanaka allah wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk التكبير الله أكبر التكبير الله أكبر